وما خلقت الجن والإنس Thank you. mm fún ẹ̀sìn tó ní àdúrà ẹ̀sìn wọ́n ti fi yóò kan lónìí ó tẹ̀ láti lé tó ní hebùlẹ̀ ákì ṣe bówó gan ṣòfò síbẹ̀ àti làákà ìlú èsè tá à ní síwọ́ ó wáyé bẹ́ẹ̀ ó wáyé nínú nínú àgbọ́yé wọn náà nínú àkọsílẹ̀ wípé ọtí tó wà nílé wọn wá dànù gbogbo wá ń sàn pọ̀ mọ́ra wọn lójú ọ̀nà káàkiri gbòòrò. tí a bá sọ pé yà àyíwá lẹ́dínà ámànú tó bá wọn mu àbí ò bá wọn mu tó bá wà tó nínú àyíkò reality ni òdúdú ọ̀rọ̀ yẹ ká làmọ́lẹ̀ yà àyíwá lẹ́dínà àmọ́nù bá wọn tọ̀hún mu yà àyíwá lẹ́dínà ámànú the same àyà ilé òní tá a kà láwùjọ wa lónìí bóyá nìkan gbọ́ nínú késẹ̀ tàbí gbọ́ nínú rédíò tí sì ń ta sí àdètè mutí lọ́wọ́ wàhálà yóò tún sọ èdè àbùkù míì sí ayé àtàǹkà wípé yọ pàkínní yẹn pàkínní yẹn pàkínní yẹn jẹ́káráyè ìsọ̀ǹtàǹsọ jẹ́káráyè mú tàmù pé rédíò kan wà àbíṣẹ́ ti ń mu títẹ́ wọ́n tún wá káyà ìjáde ńlẹ̀ sísọ pé ẹ̀dá kan pàkínní yẹn náà ṣé yàyọ́ lè ní yóò sì lọ́wọ́ láti padà o ṣé yàyọ́ lè ní mọ̀ ó bá mu tó bá mu tí mùsùlùmí bá gbógun ti sábà ń sọ̀rọ̀ ogun ogun ogun ìgbọ́n àtàdá kọ́ ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí o tí wọ́n bá kọ ìhà ìkórira sí ntọ́lọ́ ìkórira subhanallah ìyẹ̀wò ìjọba gan ìjọba tí gbogbo èèyàn ti wá fẹnu kò tá a ti àgírí pé àníjọba ìjọba ò dáa yìí ìjẹ̀gán ó rí kò ní rí míǹsì kankan ju pé kí n ṣe dáadáa lọ torí ayé ó kàn ìmọ́lẹ̀ ó kàn tàn fáyé náà ni wàláì mo fẹ́ ọtí tóbi ọlọ́run bàbúrà ìmọ́lẹ̀ ayé kan yọjú náà ni tí mùsùlùmí bá ti ṣetán láti kọ ìhà ìkórira tí ń tọ́lọ́run kórira àbí ìhà tó tọ́ tí ń tọ́lọ́run bá sọ pé tọ́. nǹkan mẹ́ta tí mo mẹ́nu àwọn rígísù kí n tún mẹ́nu bà lẹ́ẹ̀kan sí wọ́n ní ẹ̀gbin lọ sí ẹ̀gbin wà rígísù gbogbo lòun rígísù yẹn ó wà nẹ́jì tẹ́ẹ̀bà tún tuntun pẹ̀lú èdè míì nínú ní ẹ̀yẹ́ sọ pé nẹ́jì sù nẹ́jì sù ẹ̀gbin fàyíyà nàjìsà tún nàjàsà tún èsìyà tún wọn nàjàsà tún màánà tí ó ṣe é fojú rí àtẹ̀gbin tí ò ṣe é fojú rí ó lọ sí àti tẹ́tẹ́ tó ṣe é fojú rí nínú ẹ ní bíi ìtọ̀ bíi ipò ẹ̀ náà ni ọtí wà ọ̀sẹ̀ nígbà tó lọ́n ti pè ní rígísù tí rígísù tí sì ń túmọ̀ sí nẹ́gísù nàjàásà ó kó ẹ̀gbin tó ṣe é fojú rí àtẹ̀gbin tó ṣe é fojú rí sínú ẹ̀gbin tó wà spiritual torí pé tanjúsù làkọ́ọ̀yì yóò kó ẹ̀gbin bá àkídà yóò kó ẹ̀gbin bá àdìsọ́kàn tá a fi sin lọ́hùn wàtún jùsù làkúrà yóò kó ẹ̀gbin bá ìwà kò sí ọmọlúwàbí inú ẹni tí máa mutí abẹ́rí kò sí ní wọ́n máa pe ẹnìkan ní ọmọlúwàbí tó sì jọ́ mutí èyí tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n rí pa àti òkè ṣe personality ẹ̀ torí kó fún ọ lóúnjẹ ni o pé ọmọlúwàbí léèyàn ọwájọ́ mùsùlùmí láyé ìkan kò sínú kò sínú àṣà yorùbá ẹni tó ní ká promote àṣà níbi tí sẹ́ẹ̀rẹ́ àti promote àṣà yorùbá wa yóò promote kan pé ẹni tí mo ti ní ọmọlúwàbí àgbàtáyé lajú làkúlà tó ọtí tó ń jùsù làkúlà ọtí ti kó èrè báyìí wà yẹn image kó tó di pa agbọ́njú pé àmọ́ nǹkan gbẹ̀ kankan ní súnà tànẹ́bì lọ́sọ́là ilé ìtiwa ní ọ̀dọ̀ yorùbá tẹ́lẹ̀ o àfàyọ̀ báwo kò pé ọmọ sí lọ́mọlúwàbí o fàtúndísù làbẹ́àn wàsíyà ó ń kó ẹ̀dùn bá ara ó sì ń kó ẹ̀dùn bá aṣọ. lórí ní torí pé nígbà tẹ wọkọ̀ ẹlẹ́mu kò tí ì dàbí ńlá tẹ̀ ń sọ bẹ́ẹ̀ náà ilé ọkọ̀ tó kó ẹmu kò tí ì sàn sí ńlá tẹ̀ ń ṣe kí ni nígbà tẹ̀yìn ò mọ̀ tẹ́lẹ̀ pé àfẹ́mu ló kó àfẹ́ yóò tẹ̀ tó kó ẹmu lórí nígbà tẹ̀ ń lọ ẹ̀dá kò sí kì gbẹ́rù ni sí kì kẹ́rù ni ìbí tẹ́mi ti ń jẹun ni ìgbà tẹ́ ẹ̀rí mílíìtì àti wọkọ̀ míì tẹ́ ti sanwó inú yóò dùn mọ́ láti ìgbà tó ti kó ẹ mu kò sì sí ìsàn sí ilá tẹ́mu yẹn bá wá dà sí ìlànà kọ́ lẹ́yìn ọ̀rẹ́ lẹ́yìn. ń kó ẹ̀mí bá ara. ẹlẹ́ẹ̀kejì nínú àárín náà ní ṣètò ọ̀hún. ọlọ́run ní iṣẹ́ èṣù ni tí ọmọlúwàbí kan ẹnìkan àmọ́ pẹ̀lú kan lọ́mọlúwàbí ó sì ń tó tẹ̀ kọ́kọ́ bá làákà ìmúná ọlọ́run ní ni ọtí yẹn ní mímu àti ní ṣíṣe lò wà ní ṣàrò gbogbo ló ti burú lẹ́yìn náà wà tó ń là pé gẹ́gẹ́ jẹ́ ọ̀tá èyí kan wá ń ṣe iṣẹ́ tí ń kò lè jọmọ rárá láàyè ètò dáadáa bíbítì náà bí ha àní afẹ́rẹ́ fi pọ̀ pé kí á jìnà sí pátápátá wà á ọlọ́run wá so ó sọ̀rọ̀ jíjìnà àti tẹ́tẹ́. láyé àti lálẹ́ kìlámù ọ̀la ayé àtàlẹ́ kìlámù ọlọ́run tó rọ̀ mọ́ ìtumọ̀ ẹni pé anamọ ńlá mi ẹ̀sẹ̀já nàbí lọ́mù wàlmẹ́sì òní pé tí ò bá jìnnà sọ́jà àti tẹ́tẹ́ bọ́wọ́ fásitì òbí dúnìá wà láàkìrọ̀ ìmọ̀ bóyá àti mo gbọ́yìn lẹ́yìn náà gbọ́yìn nígbà tọ́lọ́ ní làálà fún fòfìlì home tẹ́ẹ̀bà ńlá tẹ́ẹ̀bà jẹ́rìí ó túmọ̀ pé kò sí èrè ayé kan kàkíyàmọ̀ fún ẹni tó bá jẹ́ pé ọlọ́tí ni ní gbogbo ọ̀nà bóyá ń bòrò dúdú ẹ̀ bóyá ń bòrò mọ́tẹ̀ àti gbogbo ọ̀nà míì lẹ́yìn wá gbà náà ọlọ́run bá subhanahu wa ta'ala bá yà na ilẹ̀ àyà ti àtàmì àyà tó wá tẹ̀lé ọwá sàlàyé èròǹgbà tẹ̀tọ́n ọ̀rọ̀ ń naa. bí eléyìí náà min tazwinihi lin nasi ta'atul khamra níbi nǹkan tí Jésù ṣe lọ́sọ̀ọ́ fọmọ ádámà kí wọ́n fi ranjú mọ́tí àti tẹ́tẹ́ nínú ayé àtúntẹ̀lé lọ́rùn tí wọ́n sàlàyé fún wa wọ́n wà ánà oyèrè bèbè láàrin tabasala àdáwà tàbẹ́yìn àfúrádìí òkúra ọlọ́run fẹ́ kẹ́ bí ó dàrú ṣètọ́nù ó fẹ́ kí ẹ bí ọmọ ádámà ìran ọmọ ádámà kó dàrú wà fúrọ́dù nìkanà ó fẹ́ káwùjọ náà mọ́ tòrò. mo fi ń béèrè lẹ́ẹ̀kan pé are we still àbá kojú ara wa rí practical ń kéṣù fẹ́ hátà yàtàfà kẹfù wọ̀yàtà ọ̀sọ̀rún tí tá a sì pín yẹlẹyẹlẹ tá a sì ní gbọ́ra wáyé náà àrùbá màtàdọ́rọ̀ àbúwàtà kọ̀ọ̀tàlù àfàìmọ̀ kọ́ wọ́n jẹ́ pé kódà ọmọ èèyàn ó bèbè pé wọ́n mọ̀ lura wọn lùkùn wọ́n sì mọ̀ para wọn níbi ogun tí ò ní pilẹ̀ mo fẹ́ béèrè béèrè kan èèyàn sùn lótẹ́ẹ̀lì ẹnìkan lọ jálẹ̀kùn ẹ̀ pé let's let's let's take away the life of that man nígbà tí o ti jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sì bìlífù pé ọtí ọtí kọ́ ló fi sẹ́yìn hmm, ẹ̀rọ èmi àtẹ̀yẹsẹ̀ ìjókòó tẹ̀ ń gbọ́ mi ẹ̀rọ bọ́kàn tí wàá ti jìnnà sírú hàtì yẹn irúfẹ́ sùn ẹ̀rọ bọ́kàn wàá ti jìnnà sí tó. bá ti ṣe lè ṣe ṣe béèyàn làwọn náà ṣe béèyàn rẹ tó ṣe yẹn náà láì ní èdè àìdè tẹ́lẹ̀ pé mo fẹ́ pa ara tó wà ní rúùmù yẹn. ẹ wo bó ṣe rọrùn fóun ẹ wo bó ṣe jìnnà tọkàn tàwa tó pé ká tẹ ẹ rorú ẹ àtẹ ẹ rò ó sànù wa dé yìí tó sì mọ nínú imán. ìyìn nígbàgbọ́ pé ẹnìkan bẹ nú ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí náà tó lè pọ̀ ọmọ adìẹ bẹ́ẹ̀. àbọ̀mọ ológbò àbọ̀mọ ajá. ajá kan wọ ibi tí mò ń kó adìẹ sí lóru èmi máa ń wọnú ọgbà lóru mo lè wọ lágbo kan mo lè wọ lágbo méjì wíwẹ̀ pé ó kàn fẹ̀ ní ìrìnàjò sínú kọ́ńpáǹdì ni inú ọgbà yẹn ni àwọn ọmọdé wọn bá mi tẹ́tí máa ń dáná mo wá bá ní ibẹ̀ ibẹ̀ náà sì nílé adìẹ mo bá bá ní ǹjẹ́ mọ̀ pé ó wà nù kùtì yẹn ló bá sáré gba ibìkan jáde mo sì mọ́ mú gílọ́mà pé òun ni mo lọ bẹ̀ ibi tí ó tún wá gbà jáde tó bá ti kú òun kùtì yẹn tí ó tún gbà jáde sálọ pátá wọn á dúró sí nígbà ibi tí ó tún kọ ẹlẹ́kẹ̀dẹ̀ tó gbà jáde ibẹ̀ mo tún á ní méjì. wọn á ń rò lọ́kàn mi pé ó yẹ kó tó bá wọn náà ẹ̀kú ọ̀sẹ̀ kan kò tún gbọdọ̀ débi ìmọ̀ mo yóò gbà sálọ ló wá yóò tó ní ọ̀sẹ̀ méjì kí n tó tún gbúrò ẹ̀mí wọn ọgbà nínú oko padà lára ẹjọ́ kan pé òwò ajá ìtún wa torí pé wọ́n yẹn bọ́ wọn wọ́n sì máa ń nígbà wọ́n lè pa mí lọ́mọ adìẹ gan kí n wọ́n fàyọ yìí lè pa á kò wọ́ọ̀sì kí n pa á mo fẹ́ pa á sí ọmọ ajá nu kó sì ti sẹ̀. ó wá ẹsùn rò pé nìkan lè lọ sínú igbó kó sì gbé ìbọn lọ́wọ́ ìbọn àtọwọ́dá àbí jágámù tòyìnbó kó sì lé amóòsì síbẹ̀ tí tẹ́nìkan bá ti kọjá àti kí n ra mú tí ọba ti kó gbogbo níbẹ̀ lọ́wọ́ ẹlẹ́ àti kí n terminate láìpẹ́ ẹrù pé nìkan lè tè yẹn láì nu nǹkan kan nu nǹkan sáńpẹ̀ ní kámúrù inú wọn bí ń sọ pé tíyẹn bá gbàgbọ́ yẹ ayé àyè ẹ kàn rí máa ń lẹ àwùjọ yóò kàn ṣe gbòòrò wàláhì ẹnìkan ò lè ṣerú ẹ ìbílífẹ láyé ìzò pẹ́ẹ́nì tẹ́ ń gbọ́n mi lé ìbílífẹ pẹ́ẹ́nìkan lè dẹrú ẹ wò kó má mú nǹkan kan nínú pámúrù bóyá ti tiẹ̀ ló lé bóyá ti ìró ẹ̀ ló lé bóyá tábà ẹ̀ ló fín kí ẹ kàn déédéé gbé nǹkan kan pé ọmọ ádámà mo fẹ́ yọ ẹ̀mí lára ẹ̀ èyí nígbàgbọ́ sí láyé pé kò lè bẹ̀rẹ̀ wípé ẹnìkan kan ò mú kankan ọkàn wò pé the next thing ló kan náà owó tó sì ga jù nínú tíjọba ń ṣe lónìí owó ọtí àti tẹ́tẹ́ ni ọmọ ìyá bí ẹ bá ṣe pé petrol ń sun nínú ilẹ̀ àárín crude oil ẹ bá mọ̀ pé ìjọba ń promote pété àpótí káàkiri àgbáńlá yìí tó ń ti bẹ́ẹ̀ náà ó fojú hàn ìgbé ká ní àtẹ fún ní míìsì mí nìyẹn o kò sí ọ̀nà kankan tá àwùjọ gbogbo ògbà ní tí màá sọ tẹ́mi ni o tẹ́mi ó dìbọn nù kò sí ọ̀nà kankan mo ti mo ń gbọ́ programu kan nígbà nígbà nígbà tá à ń bọ̀ àti ní programu eléyìí àtúngbọ́ bọ̀ nù táwọn èèyàn ń pè wọlé táwọn èèyàn ń sọ pé nàìjíríà ti bàjẹ́ àgbáyé ti bàjẹ́ kíní kan ti bàjẹ́ bọ́lá wa ń lọ báyìí kí la fẹ́ ṣe báyìí ẹ bá abẹ ìjọba ìjọba tẹ̀lé ẹni sáà ń bẹ̀. kò sí nǹkan kan tí ó tún àwùjọ yìí ṣe àfẹ̀mí àtẹ̀yìn àsáǹtù rọ́bìlì kààrà kò sí sísẹ́ẹ̀mù kankan tán lè lò tí ó tún àwùjọ yìí ṣe àfẹ̀mí àtẹ̀yìn kò sí sísẹ́ẹ̀mù kankan tán lè lò tí ó tún ayé tá a wà yìí ṣe àfẹ̀mí àtẹ̀yìn lẹ́yìn àánú ọlọ́run bá kò fáràn ọ̀tá náà là torí pé tí ó tún ṣe tọ́lọ́run ti sọ pé òun ni màdíríà tẹ́ lónìí ọlọ́run ti fi lé alọ́wọ́ kúntùm fẹ́rọ̀ ọmọ ọkọ̀ jẹ̀tìlì náà ilẹ̀ táwùjọ mùsùlùmí tó bá jẹ́ pé mùsùlùmí tó bá yá ayọ́ alẹ̀ nínú àmọ́nù wáyé mùsùlùmí tó bá mọ́nù a sì ní ìdàtí waste time wọ́n láyà ní ìdàtí waste time.

ogun kí ni mò ń tẹnu mọ́ o yóò dogun pé nóò mùsùlùmí ni mí ké sáwọn ẹlòmíì kẹjọ kẹjọ kẹjọ bára ta fún un kí ogun bá àtàdá. èyí tó ṣẹlẹ̀ ń jò ní ìdí máa yìí yìí ó ní ṣé kí ó gbàgbé láyé ẹ̀ ní ìgbésí ayé ẹ̀ tó fi kó mẹ́ni ṣé bàtàdá ni rárá o ah, ogun ogun lòún gbé ti ìsìláàmù yẹn ogun náà làwọn purines ìpè nóò ta ló sọ bẹ́ẹ̀ kí ló dé ìròyìn ẹ̀wọ̀n ní ogun náà lòun náà ogun yàtọ̀ sógun ni ogun kan wá jogun kan lọ. ẹnìkan ní wáàtí tòun yìí o wáàtí pẹbọrẹ ni o òun lè mọ gbé bọn sẹlẹbọ àbí gbàdá sẹlẹbọ ọ̀pọ̀ tó ń là mọ́lẹ̀ pé ẹbọ gbọ́dọ̀ ẹ sí sí mọ tó fi kó láyé tí mo sẹ kórìgbọlọ òwúwa náà kọ nìyẹn ìgbésí ayé pẹbọrẹ náà làwa gbé ọ̀rọ̀ pẹbọrẹ náà làwa sọ ìmọ́lẹ̀ islam náà ni wípé ká lo ká lo ká lo tọ́lọ́run bá wí ká lo ìmọ́lẹ̀ rẹ̀ ni nínú ẹ̀ ní súnà ànábì wa sallallahu alaihi wa sallam òun alukoran kẹrin mi ìmọ́lẹ̀ islam nìyẹn tí àwa àti kìtàbù yóò bá ti jọra wọn ká máa wo bí tá a bá kù sí táàfì adapt níta ma adapt money ni. ti a adapt mọ́ ni mo gbé lọ́wọ́ yìí ó ní alukoran ẹ ọ ẹnbi tó ti sọ̀rọ̀ kan alihamudulilayi mo ti gúdù ń bẹ̀ èyàn ń rẹ pé ọlọ́run ti ṣàánú mi tó sọ tó tún tẹ̀lé ńkọ́ èyí tó ní ọ amájìnà tí tó ti jìnà sí ńkọ́ omi ò ní sọ̀kalẹ̀ kò ní edition mi ọ̀kan nínú ẹ̀ lọ sí ẹ wo yẹn tó ṣòfò láyé lẹ́nu tá à ń yìí november two thousand and twenty one láwa yìí ẹ wo yẹn tí ń ṣòfò lọ́wọ́ báyìí tí wọ́n ń ta ọtí wọ́n ti mú ọtí ọ̀dà ẹlòmíì ò ta ẹlòmíì ò mú ó bá wọn sáyìn ni ẹlòmíì bá wọn ó bá wọn ṣe ó bá wọn print lébẹ́ẹ̀lì ni. ẹ gbọ́ mi yé nínú ń pe iṣẹ́ yẹn píríntà àbí ó bá wọn píríntì lé bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi bóyá ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ kódà kí wọ́n máa gbé egbò ọtí sínú ìwé tó tẹ̀ kí wọ́n máa gbé egbò ọtí sí yẹ bọ́ kọ́. ẹ wo àmì dírẹ́fà àwọn ọlọ́tí ló gbà nọ́tì kan lẹ̀gbẹ́ lómi kì í ṣe pé dẹ́rẹ́bà ti ń gbèrò tí ń ru ọtí lẹ́kọ̀ọ̀kan o ọlọ́tí ló kan lè gba ẹlòmíì ó sì ń dírẹ́bù títí bóyá iṣẹ́ tó ti tó fi kó láyé ni. amalu ṣèitán so iṣẹ́ ìsù ni ṣèitán bá sọ pé lágbájá ókè àbúrò

fàjìtẹ̀nìhù láti primary ní màálí ìdùnnú sọ fún wa pé wọ́n bá ran yín lọ sí ẹ̀gbọ́dọ̀ primary primary kọ́lọ́ bá ń san bàbá náà lẹ́sàn-án rí tí wọ́n bá ran yín gan pé lọ́ra wá ìyẹn bọ̀dá yín pé ọmọ ìwà ló bá ran sí ọgbọ́rọ̀ ọgbọ́rọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá tán sì ń kọ́ alẹ́kọ̀ọ́ yá yìí náà ẹ̀kọ́ ọmọlúwàbí náà ní o ẹ wo iye tí mo ti tí mo ń sọ̀rọ̀ primary mo ń sọ̀rọ̀ early seventy pé tí bá rán ọ lọ sí lọ táwọn bàbá bàbá máa ń kọ́ wa níwọ̀n ọmọlúwàbí pé ọmọ rẹ ní ẹ̀yà ọmọ kọ́mọ o wọ́n sì ń kó déédéé Malin, malin ni tí ń kọ́ wa ní àrùkè àrùkè là ń pè jọ́nà lọ. torí ìdílé yìí ìtààbọ̀ ọlọ́run ànàbìbì wa ó yẹ kí kára wa rọ̀ fún pé kó lè fi wá rọrùn tí ọlọ́run bá fẹ́ kó fi wá rọrùn kọ́rọ̀ ọlọ́run lè fi wá rọrùn tí ọlọ́run bá fẹ́ kó fi wá rọrùn níjọ́ tí Umar Khattab radiyallahu ta'ala anhu sọ pé ìtàháìnà ìtàháìnà àtiwọ́ lónìí àtiwọ́ lónìí àtiwọ́ lónìí ẹlòmíì ń bẹ́nu wọn tí ò sọ bẹ́ẹ̀ inú àwọn ará mọ́tà mú mímu tí wọ́n sì kú sórí ìdágbàjàgbà náà tó gbà sílámù jọ náà lọ lẹ́kọ̀ọ́ olùdẹ́gbàjàgbà náà wọ́n sọ padà àwọn tí ò tiwọ́ mi ká pààyàn náà wọn ò tiwọ́ bẹ́ẹ̀ yọ́n sì kú sórí jẹ́gbọ́jàgbọ́ bẹ́ẹ̀ ni. ọtí yóò ṣokùnfà kí ìbára ẹni rẹ̀ ní ọmọlúàbí yóò ṣokùnfà kó yẹ ọ̀tá wà rọ́pò ẹ̀ inú bàtó fi jẹ́ pé ó kàn máa ń wáyé lẹ́kọ̀ọ̀kan tọ́lọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ pé kúkúrà nígbà táwọn ọ̀daràn kan dọ́kọ̀ kan dúró tán ni ọ̀yà gbóyàn tún falẹ̀ lójúbọ̀lẹ̀ tẹ́lẹ̀ kan sọ ọlọ́run kan sàánú òun ni bóyá torí kan rí òun náà fáà afáàyè ló fẹ́ gbọ́kàn sí ẹ̀mọ̀ rẹ̀ ọ̀kan bíi méjì nù ọgọ́rùn-ún wọn láwọn ọkọ̀ láti lálàsẹ̀ gbogbo yẹn níbẹ̀ nù ìgbésí ayé pátápátá nígbà tí mo mú kó mú tán ibi dájú sọ pé fún àfa kan nínú ọgọ́rùn-ún tẹ pé ráyàn bọ́sọ̀kan ìbọ́sẹ̀gbẹ́ kan mẹ́ǹdé àfa wọ́n dá sí nǹkan kan ọ̀ sọ̀rọ̀ ká àbẹ́bẹ̀ wọ́n sì ti sóyè wọ́n sì lálàsẹ̀ náà ti ní àfa tó kù tani jẹ́ àfa lójú àmú kan tani jẹ́ sheikh lójú ẹ̀ tó ti mú nǹkan yó ọkàn wá bẹ́ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ẹ̀kọ̀kan rẹ̀ lẹ́nu rí bẹ́ẹ̀ náà ni tazulu limahaba ìfẹ́ ó lọ láàrin àwọn èèyàn táàjọ ń gbé gan yàhílù mahalla albagdọ́ ìkórira ní òkú ìkankan máa ń ṣe mí ní kàyéfì tí máa sọ pé kẹ́nìkan bá sọ̀rọ̀ láwùjọ à ń dámọ̀ràn à ń dámọ̀ràn à ń sọ̀rọ̀ tó rẹwà à ń wá bí nǹkan bí lọ síwájú òsè wa ẹnìkan wá sọ̀rọ̀ sóye inú èèyàn mẹ́wàá èèyàn mẹ́sàn-án wá gbójú kò ní ara ń tàn ní gbójú kò pé wọ́n sọ̀rọ̀ ìgbójú kò pé dápẹ́ mọ́ bọ́rọ̀ lọ wọn fún létí kí lẹ rò pé ẹni ó fi wọn sọ̀rọ̀ wọn kàn ṣàìkọbi ara sí tó sọ wọn fi ákùn sọ̀rọ̀. wọ́n tẹ àdéhùn tẹ láì tí sọ pé ẹ mọ́ dọ́mù ẹ lóhùn o láì tí sọ̀rọ̀ àbùkù sí ọgbà pé wọ́n tẹ̀wọ̀n tí máa sọ pé ẹ mọ́ dọ́mù ẹ lọ kọ́ ìjáde ọ̀mùtí rẹ̀ ẹ mọ́ lóhùn ó fi hàn sí pé kò sórí lára ọ̀mùtí. omi ìpè ńgbà tí wọ́n sọ̀rọ̀ sí náà bóyá tí wọ́n ń sọ nínú ìṣesí wọn ni pé bóyá o tún ti mú nǹkan tí máa ń mu ẹ̀dá kan sáà máa bọ́rọ̀ sọ àbẹ́ ẹ̀gbọ́ ọ̀rọ̀ sáà ń sọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ti ń wí. torí náà mo rí ọ̀mùtí kan ọmọ ògógóró nínú definition nínú definition nípìnlẹ̀ nípìnlẹ̀ lẹ́kítọ̀ yìí lọ pé wọ́n sọ fún wa pé wàbí ayé sinmi tó mi kódà gbogbo orúkọ tí wọ́n bá pè tó wá jẹ́ pé nǹkan tí mo máa dọpọlọ ọrú ni ọ̀sìn náà ni mo wá rí olóògbòkóró yẹn ó wá kíyàn tó rẹ̀ lọ sí tù wọláhì ẹ pé mo orúkọ ọlọ́run fi múra yẹn ọ̀rọ̀ olóògbòkóró àti ìrìn olóògbòkóró ní rìn láì ṣe pé mú lọ́wọ́ wọ́n á wo ń tàn báyìí ẹnìkan tó ti mọ̀ tẹ́lẹ̀ sọ pé à ah, bóò ni kì í dé erin mú kí ní àwọn ah, ọmọ bígbà tí ọmọ eré àbọ̀ sí ń sọ̀rọ̀ lọ́sí máa ń fèsì yẹn ni wọ́n á rìn nígbà míì yóò ga àgbà míì yóò kùn sí nínú ọ́fíìsì náà mo wo bí ògógó rẹ̀ ṣe sọ́dà mo tún mọ ẹnìkan tí ẹ bá wọ rúùmù ẹ̀ láì jẹ́ pé ń fa sìgá lọ́wọ́ ẹ̀ sì fọwọ́ bomú wàláì ti gá ní òmòrùn ní ẹni kọ̀nà kìíní yẹn wà di ó ti wá di omi àtẹ̀jára ẹlòmíì ò máa sọ̀rọ̀ yẹn nígbà pé ó ṣẹ̀ṣẹ̀ mú kan yẹn tán ni kò sì tí ì mú kò tí ì mú tòní tàlànà ló sì mú kan yìí dẹ́mọ̀ pé làákà ò ní báláǹsì mọ́nu. ẹ má máa wọ ẹni tí ń mutí tó tún kan nínú ipò ayé ẹ má máa wò séèyàn rẹ o ẹ má máa wò séèyàn gidi o nítorí wípé kò tí ì máa sọ jákàjàká nítorí pé kò tí ì máa tó ti múná àbí ká sọ pé ṣé máa mú ó ti sọ di habit ó ti reduce ó ti iṣẹ́ tó tún máa ṣe nìyẹn tó bá yá wọ́n máa bẹ náà wọ́n máa bẹ̀ níṣẹ́ èṣù torí pé wà nínú ọmọlẹ́yìn máa ṣe min amali shaitan kí wọ́n máa sọ pé owó tán ní ká há fáwọn ọ́fíìsà kílẹ̀ rò pé tó nídìí ni fún wa yóò sọ̀pọ̀ àwọn ìlú mi ti sọfà ẹni ẹ̀ ń wò pé wọ́n gíní ó sì èèyàn ni wọ́n láìpẹ́ séèyàn o ìgbà tẹ ẹrẹ́ nìkan ti ń wọ́ kiri tó ti mùmú kùmù tán lẹ̀ ń rò pé àìwò tó ti sọ́dà ọtí ti sọ ní ìyẹn náà dà nǹkan inú bá wọn ló sọ àwọn ni kò ní jẹ́ ńlá èèyàn ẹ̀mọ̀ bẹ́ẹ̀rẹ̀ kan ti ń pa mílẹ̀rin lónìí ni láàárọ̀ yìí lẹ́nì kan bá ti pè wọlé ó bẹ̀ẹ̀ tó yàn mẹ́rin ẹni ẹ̀dàkùn síjọba sì ń gbọ́n gbogbo táwọn yìí ṣé ẹgbọ́ prógámù yẹn tí barista ń sọ̀rọ̀ ẹnì kan tó tó wọlé ẹ̀dàkùn tí gbogbo táwọn síjọba sì ń gbọ́ ẹnì kan tó kọ́kọ́ sọnù ẹ̀dàkùn tí àròdà ń sọ ìgbìyànjú síjọba ń gbọ́ àwọn ní ìjọba ń gbọ́ tó bá sọ kó sọ sí ẹni ìsìn ọmọ pé wọ́n ń gbọ́ ọ̀bọ̀ tí ó tí ò lè jẹ́ kán rẹ̀ ha ah, positively ibi tí mò ń lọ nù máa ń sọ fún ará ilé mi mo sọ fún wáìfù mi mo ní à ah, wọn ò béèrè táwọn èèyàn béèrè wọn ò béèrè táwọn èèyàn béèrè àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àwọn tí wọ́n wà ń jọba ń mọ ju àwọn tí ń sọ yìí lọ mo ní wàhálà wọn mọ̀jà àwọn tí ń sọ yìí lọ ẹ ó yẹ kán ṣe báyìí kára lè jẹ aráàlú bọ̀ tó báyìí kán fẹ́ ṣe báyìí ẹ jẹ́ pé kí wọ́n ṣe kinní fún mi gbogbo tẹ́sẹ̀ ń sọ yìí àwọn tó wà níbi bí òjọba ti mọ̀ jù wá lọ wọn à ní bẹ̀rù ọlọ́run ni simple inú ìgbà tí nínú àpẹẹrẹ tó sì ní bẹ̀rù ọlọ́run tí wọn bá ti mú mu kú mu làákà yẹn ò ní balance mọ́ ẹ̀yin lẹ́ ń wò pé kò tí ì mọ̀ wa tó ara kò tí ì wọ́n ń fiwú wọ́n ń ṣe adarí ayé. lóbi jẹ́ pé ìfẹ́ tara ẹnìkan ní ó gbogbo nínú báyàwó dúkáyé ó tòrò lọ. tó bá yẹ pé ọtí àti tẹ́tẹ́ yóò dọ̀tá alẹ̀ àti kórira tá a sì gbà bẹ́ẹ̀ torí kọ́lọ̀ ti sọ fún wa bẹ́ẹ̀ bóò lẹ fẹ́ akẹ́kọ̀ọ́ àwùjọ wa tán ti ń kó lòmó jọ sí orí bóò lẹ fẹ́ kó rí tí ò ní jẹ́ pé bó ṣe rí náà ni ó máa rí. báwo lẹ ṣe fẹ́ káwùjọ wa rí nígbà tó yẹ pé ara aburú ọtí ni àsọ́jù àmì kìrìlá òní rántí ọlọ́run gbàgbọ́. ẹ̀yin ò sì wo àwọn ọmọ tí si pe pé wọn rántí ọlọ́run mọ́ sẹ́yìn tí ò rántí ọlọ́run rántí èèyàn ibi máa mú pọ́ǹtì nìyẹn o wàyà tó dákun máa ń dé kiri la ọlọ́run náà tí ò ní jẹ́ rántí ọlọ́run mọ́ àwọn èèyàn wá ń jara wọ́n ń tara kòrò pé wọn wa pé tó bá yá ń padà wá ẹnìkan sọ nígbà wọlé ní mo àwọn tó yẹ pé wọ́n wa tó nǹkan àárín wọn a lọ́yà ni tèmi gbàdẹ ti mọ̀ wọ́n ti parí ẹ pé kẹ́yìn náà wá sí wo àwọn èèyàn tí jẹ́ gangan láàrin yín tẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀mí ìtọ́lọ́run lè léè ní dóbi ìdáná aráàlú àwọn tẹ́ ti mọ̀ wọn ti mọ̀ wọn náà nìyẹn ẹ wẹ́lkọ́mù ńgbà má padà dé ọ̀rọ̀ àárọ̀ wàláì tí wọ́n bá rántí ọlọ́run wọ́n rántí ọmọ adama torí bí ìrántí ọlọ́run ní ká máa rántí pé ọlọ́run wí kí ló fẹ́ kí sì ni ò fẹ́ mo fẹ́ béèrè béèrè kan ṣé owó consistency ẹ̀yin ó mọ̀ jù mí lọ sheikh sahib owó consistency ṣé ó tó ká sọ owó tán bù sàn káwà kọ́ là ń sọ pé iye báyìí ló yẹ kó jẹ́ àwọn náà wò pé ó yẹ kí iye báyìí lè tún consistency kan ṣe sówó yẹn ká àbí òka owó yẹn ó yẹ kó sọ ó yẹ kó gbọ́n sọ ti di London àtàwọn constituency ní ìbẹ̀rẹ̀ kan náà wò sí ó yẹ kó ti kí London náà máa wá wò wá ó yẹ ká ti máa wá wò wá. ọ̀ndàdí yẹn dé láwùsẹ̀kì lálẹ́ bíi bíi half ìlú sọ pé one percent bó ṣe káwùjọ rí nípa pé kí mẹ́mọ́ lọ ni o nípa electricity kò tó há kò tó wà ń o nínú ọ̀dúrẹ́ǹdì o compare to western state ọwọ́ ajẹ́ láyìn kan gbòòrò <laughs> ojú gbòòrò kan nínú ìlú ẹlòmíín wa torí ẹ̀wà àgbáyé sẹ́gbẹ̀ẹ́dẹ̀ ah! ẹ wo modern colony eh, eh, slavery. Ah, àwọn pípò yìí àwọn náà sì mutí o àwọn àmọ̀ bóyá àwọn ọmọ tó àwọn ti bí ni pé pé wọ́n kóyàn lẹ́rú pírátíkà ẹ̀rú kan kóyàn gangan lẹ́rú kan gbígbádàgbà kan kóyàn sínú apẹ̀rẹ̀ àbínú bọ́kìtì kan kó lọ rán ṣiṣẹ́ ẹ̀bọ́ra nígbà náà lọ́hùn ní ìsìn náà wọ́n sì tún kóyàn lẹ́rú ti sí tó jẹ́ modern modern one àbẹ́nìkan bẹ ní ìsìn tó yẹ pé wọ́n sọ pé àjẹ́ká ṣe sísà kálẹ́ndà fún ọ ní six hundred thousand ó sì lówó lọ́wọ́ dẹ̀ kó lẹ̀ ó sì túrú lóòótọ́ àbàmọ̀ kó má payọ̀ parẹ̀ kó tó lọ Canada mo parọ́ pé ẹ̀ ó rí ó Canada <laughs> àbí UK àbí US ẹ̀dá kúkúrú á ní bẹ́ẹ̀ bíi pé ó ti wà US Nàìjíríà ló wà. tó wá pé ìlú ìbárí bákan náà tó wá pé mo sì níjọ ọ̀sìn lọ́rọ̀ pẹ̀lú mo fẹ́ bàjọba sọ bìkọ́sì náà ṣe ń lè ṣe democracy wọ́n pè democracy ni o ìmúnisìnmí tó lágbára ni o tí wọ́n á bí mí léèrè ni wọ́n sọ pé ebi democracy ni wọ́n ṣe ni wọ́n adáko àwọn ìlú tí wọ́n sọ pé àwọn ìlú democracy pẹ̀sì bí òjò kò jọra wọn ẹ̀sọ́ tẹ́ ẹ bá ń ṣe ń bí awo tẹ́ ẹ bá ń ṣe ẹgbẹ́ àmọ́ this is not democracy definition tẹ́ ẹ fi fún asọ́nà opposite side ẹ bá mi hun government of the people by the people for the people ẹ hun nígbàkejì opposite ẹ̀ ní ti bí tọ̀hún yẹn ni definition tán mú wá yẹn ẹ̀ ń gbọ́ mi yàrá ìjọba tí ẹ jẹ́ pé àwọn aráàlú náà jọ koríko níbò láti tí ó fi dáa ni wọ́n ń ṣe ń bẹ̀ yẹn àwọn anírú ẹ̀ làwọn máa ṣe ń bí wọ́n á mú definition yẹn wá wọ́n wá sọ ti bí dáa wo pé ẹ̀jẹ̀ àbá tí wọ́n jẹ́ opposite ẹ̀ wọ́n lò ń bí àwọn apolongo kan míì even the democracy àákàn lọ sí London pé eh, a ní kan mẹ́ lára padà wálé ní ọ̀sẹ̀ ìparí ọ̀sẹ̀ a nínú kátà ti ta fẹ́ gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lára amẹ́ríkà náà wà bí tó bá ráyè tó náà bẹ̀ wá wò lóṣù wọn pé àdàkùn ẹgbẹ́lẹ́gbẹ́ lọ ní ọ̀tùlá yìí lọ́lọ́tùlá mọ́ torí pé èkó wà kọ̀ǹfọ́tébù bí ìjọ ọ̀hún lọ gan lọ torí wẹ́dà wa ni òní fẹ́ lọ France bọ̀rọ̀ mọ́ tó ṣe nìyẹn unlike èyàn kan tó wálé látàbí gan títí week níbàdàn ó níwọ̀n nínú abisẹ́ ní àdúgbò òun rọ́ọ̀sẹ̀ kẹta tó ní látàbí gan inú òsì tẹ́júmọ́ ló látàbí gan sí ń gbé ní kó dè wà bí àjọ parí sánáwì ni wọ́n ní nàìjíríà ti sùn báyìí títí dí wíṣọ ó ti dé báyìí òun ò tí ì rí ní àdúgbò àwọn orú sí tiẹ̀ tí bá yẹ kó ní kọ́rọ́kọ́bọ̀ ó ní kíní ẹ̀fọn àbí kíní ẹ̀fọn ó tẹ̀ bá tẹ̀ jẹ́ gbàgbé tó sọ fún mi pé ẹnìkan láàánì sí London by vania so we are now in London ẹni London náà ní sáńpé London náà ní kí lọ tó fẹ́ orílẹ̀ lórílẹ̀ ń jẹ́ òun ṣé ọ̀rọ̀ pé wọ́n tẹ góòdì fún ọ ní àbí ọtí London ọ̀tẹ́ pamẹ́sẹ́ ló kù kó o ṣe òjẹ ni àti dé London kí ló tún kù àti kí ló ń béèrè fún. ó ṣe rí nìyẹn tó fi jẹ́ pé àwùjọ tó bá ti jẹ́ pé ọtí ni wọ́n promote jù àti tẹ́tẹ́ subhanallah màá sọ bẹ́ẹ̀ mi tẹ́tẹ́ náà o lọ́jọ́ ti lọ. nínú aburú ọtí tẹ́ òun ni àsọ́dù anisọ́lá yàtọ̀ sí díkìrùlá díkìrùlá fẹ́jú ọmọ sẹ́rí èèyàn fún omi ká máa rántí ọlọ́run generally ó sì máa rántí èèyàn ọmọ sẹ́rí èèyàn fún omi ká máa ṣe sọ́lá sẹ́yìn tó ọkọ́ dídọ̀ lọ pààyàn mọ́lé tó ń ṣe sọ́lá. bandit ń ṣe sọ́lá army àtọ́lọ́pàá ti ń kó nǹkan jà fún wọn wọ́n ṣe sọ́lá àbí yadkuruna Allah qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard wọ́n ronú pa bọ́lọ́ ti dá sánmà àtilẹ̀ tí ọlọ́mọ tóbi o kò sí gbogbo eléyìí ní ìgbésí wọn tó jẹ́ pé mùsùlùmí ní ìtayé ìgbésẹ̀ wàláhìí kò sí ọ̀nà míì ìdálégbà afaimọ̀ afaimọ̀ tíjọba ìgbìmọ̀ máa púròfó kí ara rẹ̀ débi pé wọ́n á padà sọ pé ó yá ẹ̀sọ̀kalẹ̀ ẹ̀sọ̀kalẹ̀ tó sì fún ọ dé láì gbébọn àfàìmọ̀ ẹlọ́kọ́lẹ̀ àmì tí báwà la fáàràn yín ọ̀rẹ́ ẹ̀sọ̀kalẹ̀ wọn bọ̀ wálé láì tí ìgbébọn wà lọ́hìn because téèyàn bá sáyé téèyàn sáyé rẹ náà ni sáyé ò bá ní dáyé mọ́ èyí mọ̀ fún yẹn ti kú mẹ́. àwọn ìtọ́jú lọ́rọ̀ kọ́lá a máa bẹ lọ́run fún aláìsàn náà wípé tó bá yẹ pé dáadáa sì kù fún kọ́lọ̀n kan láàfin tó bá yẹ pé kò ó ti tán kọ́lọ̀n mú lọ àkàn nípa aláìsàn ní àní fún abẹ́rẹ́ fún mi àbẹ̀lọ́run kò bẹ́ẹ̀ pé ìnira ìṣepọ̀ kù fún un pẹ́pẹ́ dáadáa kó fún láyé lọ́ba àdáṣe wọn lálàáfíà tí ò bá sí mọ́ lọ́ba àmọ́ lọ bá a mú lọ láàwì torí bá àfikára ó ní mọ́ àní fún abẹ́rẹ́ kú ẹ wàá mọ iye yẹn tó lẹ́gbẹ̀ẹ́ ìgbésí ayé wà lùfínẹ́tò àṣàjù náà kọ́tì là ń gbé báyìí pé ìdààmú bẹ́ẹ̀ wá ti ju kí a máa bẹ lábẹ́ ìfẹ́ gan lọ one of the causes òun ni mukumu. tíjọ à ń promote a ní oríṣiríṣi company wọn dárí tẹ́lẹ̀ tí wọ́n gba àwọn graduates lọ́pọ̀lọpọ̀ sí but the companies ìmúkúmu pọ̀ tí wọ́n ń gbìn àti tí wọ́n kó wọlé lóríṣiríṣi ó burú débi pé wọ́n ń sọ aburú àti tech tí ń bẹ níbi ìmúkúmu míì pé kẹ́ ẹ lè mọ̀ o àwọn ẹni kò sí problem tàbá mọ́tàkó máa ṣe fẹ́ fẹ́ wàláhì wọ́n kọ́ sí mi tí wọ́n bá mọ́tò kọ́mọ ìfẹ́ẹ̀tì tó bá mọ̀ sí kọ́mọ sí àwọn ohun èlé gbèyìn tó pàṣẹ mo ti kà nínú àwọn kìnní ẹ̀ lẹ́ẹ̀kan pé yóò bọkàn jẹ́ yóò bá àlàáfíà jẹ́ yóò bá àwùjọ jẹ́ yóò bá ọmọ ènìyàn jẹ́ yóò dọ́ta lẹ̀ àfìfẹ́ ẹ̀ mọ̀ síbi àwọn aburú kan tí ó tóbi ní àwùjọ títí mùsùlùmí ò bá ta ọtí mọ́ ní àwùjọ yìí ní ìsìn tó ọtí ò ti rìdíùsì kọjá fifty percent ní títà láti pé mo fẹ́ fi kápẹ́ńtà tó wà lọ́wọ́ mi bẹ̀rẹ̀ rẹ̀ òní ọ̀la àwọn ti gbógun tó ní ó kọjá akọ́dọ̀ faraya títà lọ. nọmba tù kan tó wá gbọ́ wá àti kan sọ pé àwa náà mú mọ́ látòní lọ ìbímọ̀ràn pàtó ẹnìkan tó máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé òun fi sìgá lẹ̀ ó ní ìrìn ìbílí pé mo lè fi sìgá lẹ̀ nígbà tí ń dúpẹ́ yẹn mo á òkú ọlọ́run tóbi ò sìgá èéfì láì ṣe chocolate pé òun ò mọ̀ kóun lè rí sìgá fi lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni mo ń tà wọn lọ́tí o. ẹnìkan ló ń fẹ́ wọ́n ń gbọ́ ó ń fura pé ẹnìkan ló ń fẹ́ máa ta ó ṣàjọ kọ̀ọ̀kan nínú àwọn ọkọ̀ ọtí níbi tí nǹkan yóò ti exist tẹ́lẹ̀ ẹnìkan wá lọ bá náà àtọ́jọ ṣe kéékèèké ó ní mo gbọ́ pé wọ́n lọ fẹ́ máa ta kínní níbi jẹ́ ń sọ fún ọ o náà bá rán ọ lẹ́wọ̀n èmi náà kọ́kọ́ inú kọ́kọ́ gbégbèsè rẹ o kọ́ máa rò pé ń bo ni ta ló kó fòfó ẹnì ẹni ó ń sọ ní public bó ṣe yẹ kí a mọ gbogbo tẹ́lẹ̀ kan wá ti lágbára àti da ìbàjẹ́ yìí lógun bó ṣe yẹ kó rí nìyẹn. fàlàyé ní pè mú mi nínú àfihàn bá dàda rí ilé ayé àkólá ń tàyè tí yẹn bá gbọ́ wá sí lónìí lónìí yìí náà yàtọ̀ sí ti ọmọ ọ̀rọ̀ àtọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ọ̀ta rẹ̀ ẹ̀kọ́ náà ti wọ lónìí tó wá gbọ́ ìta ń sọ yìí lónìí náà kémi ò tà mọ́ látòní lọ mi ò mú mọ́ látòní lọ ìyá òun ní ìlà pé ọlọ́mọta sàánù mi débẹ̀ o tẹ́tẹ́ tẹ́lómi ti sanwó tí tó fẹ́ lọ wò lọ́sàn-án àdérọ̀lẹ́ tọ́wọ́ àti gbọ́wọ́ àti ìkan kò yẹ kó lọ wò mọ́ kó gbà pọ̀wọ́ eléyìí ti lọ́nà. ìní ó fi wà compatible pẹ̀lú yá àyíwá lè dín náà hàn náà bíbẹ̀ ẹ̀kọ́ irọ́ lásán ni. níwọ̀n bá sùn péréte tó kù mo sọ definition tẹ́tẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́tẹ́ ni pé màá lead ẹ o lè lead mi màá ṣáájú ẹ o lè ṣáájú mi ó dà ò lò ten thousand gbèsè ẹlẹ gbèsè mi náà lẹ ẹni tó lead yẹn ó kó twenty thousand lọ ó kó ten thousand lọ pọ̀ mọ́ tiẹ̀ ó jẹ́ twenty ó ti sílẹ̀ tẹ́lẹ̀ o tọ́ pé possibility ti ten thousand tó náà sílẹ̀ náà padà sọ́dọ̀ tiẹ̀ náà máa ń bẹ o bọ̀tò ń ló padà kówó yẹn lọ nàmbà wán mùsáàbà kọ̀ màá ṣáájú ẹ̀ kò lè ṣáájú mi mùgáàlàbà màá borí ẹ̀ ò lè borí mi ọ̀yájà bẹ̀rẹ̀ ọ̀yájà jàkadì màá là ẹ̀ ò lè là mí ọ̀dà twenty thousand ẹni tó láàyàn kó padà kó forty thousand yẹn lọ tẹ̀tẹ̀ nù. mùrọ̀ hànà okay Chelsea máa win no Liverpool ló máa win okay gbéyàpò òun ẹlẹ̀ wọn náà gbé tẹ̀ ẹlẹ̀ ọ̀kan thirty thousand ìkejì eighty thousand inú àfọ́nù méjèèjì yẹn ẹnìkan ló padà kó méjèèjì lọ tẹ́tẹ́ nù àyàfi níbi nǹkan mẹ́ta kí n gbé pépèpé torí àsìkò àyàfi tó bá jẹ́ pé ọfà lẹ́gbẹ́ ìtẹ̀tẹ̀ síwájú sí tàbẹ́sìn àbẹ́rà fún mi àwọn kẹta máa ń lò lòdùn tó pàdé ti wá specifically lórí pé tó bá yẹ pé yẹn ni ọ̀nà tí wàá gbà jẹ́ ni wípé ẹ wà fún ẹ wà ṣe ní díje pé ẹni tó bá lè tó bá yẹ pé ó bá lè so for the first for the first attempt bọ́ọ̀tù yìí ní ọ̀kan yẹn lórí títa gbèsè yẹn tí àrò rẹ̀ bá lè lọ mú òun ni winner hundred thousand. nítorí pé àwọn kan yẹn wà ní kòtà fẹ́ lò fún òògùn tá a sì fẹ́ kéèyàn máa ọwọ́ tọ́ dáadáa tó èrò wà pọ̀ tó bá ti pàǹtí mùsàlá pọ̀ ẹ̀ tí ó mọ̀ fẹ́ kọ́wọ́ òun tọ́ èrò wà pọ̀ níbi pé mo lè lo ẹṣin láàrin some minutes láti bí ọ̀sálẹ̀ general kìí sí ìrù ọpọlọ o àdìsí ní pọ́nbílé pé sàlàyé ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn àdìsí yẹn ni pé lásàbùkọ̀ kò sí mùsàbàkọ àyàfi níbi ìnáfílẹ̀ ọ̀fànù àwòfífín àbírẹ̀ ìṣẹ́ra fún mi àwòháàfẹ̀rẹ̀ àbí pátákó ẹ̀sìn nítorí pé bẹ̀yẹn làwọn dábàá yẹn ń lò láti fi rìn náà fi ètò ìfìlàkò àlèjúzì náà ń pè é nínú ìsọlùfẹ́ kádàkọ abala kan nínú ara wá ìrọ̀ adákùnlé kúlì ó jẹ́ pé gbogbo bọ́dì gangan lágbàlérò òkè ẹsẹ̀ tán fi rìn ní agbàlérò lọ́kàndá kọ ẹsẹ̀ yẹn tó bá dé yẹn ni kò sí àbòrò ń bẹ àwọn olùmọ̀ míì wọ́n wá nǹkan tó jọ wọ́n fi kún wọ́n nínú ẹ̀ musabakọ alukur'an musabakọ alimusabakọtu alukur'an yìí àbíkó ni wọ́n jẹ́ kur'an ó jẹ́ ẹ̀yìn ìmọ̀ lójú ọ̀nà ẹ̀sìn pé ẹni tó bá yege ẹ̀bùn báyìí ló gbà ẹni tó bá mọ káàdì nínú ẹ̀bùn kan ni ó gbà kan ni ó gbà ọ̀kadà kan ni ó gbà kò sí tó burú bẹ́ẹ̀ bọ́ọ̀tì eléyìí ó pè wá fẹ́ yóò wá síbi wípé fi hà tó ṣe nǹkan yẹn kọ́ ẹ̀ pé ilé ni kódà ńgbà mi tó bá di ni pé di èròǹgbọ̀ kan wọn tètè pé wọn kàn lẹ fẹ́ hà nítorí tọlọ́n á wà sọ̀fẹ̀ tó bá tún ti fẹ́ lọ ọ̀ràn kan míì tá a nífẹ̀ẹ́ sínú ẹ̀sìn yóò mú rí yahoo lọ́wọ́ tí a rí mi lábàá tún dá dúró àlàyé tí àwọn olùmọ̀ ṣe nípa eléyìí ẹ wá wo ọ̀nà tí gbà ọjú tó ọ̀nà yàtọ̀ sí nǹkan mẹ́ta jáde ti ṣàpèjúwe tó ṣe àyàfi yẹn ẹ wo oríṣiríṣi ọ̀nà tẹ́lẹ̀ nígbà tá a fẹ́ tẹ́lẹ̀ òní ẹ wo ohun tá a sọ nípa ọtí gàbádáyà ẹ wo ti tẹ́tẹ́ náà níbi táwùjọ bàjẹ́ dé pẹ̀lú tẹ́tẹ́ tí mo àpèjúwe díẹ̀ wá wọ́n ń ta lúdò lónìí wọ́n ń ta tẹ́tẹ́ lórí ẹ̀ lúdò wọ́n ń ta pépà náà ń pè ní wọ́ọ̀t mo ń wìnì ẹ ò lè wìnì ni wọ́ọ̀t àbí kíní kan tí wọ́n máa ń fún nínú nínú ẹ́ ṣé draft ni draft ọkọ̀ ń lọ sí ilé ń lọ sí ọkọ̀ ó ń lọ sí ilé ń lọ sí ìbá àpèjúwe tó mú wá tán ní ìsìn ọ̀kan ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tán lè ní dábẹ́kúta wọ́n ní wọ́n wo bọ́ọ̀lù tán wọ́n pé bí bọ́ọ̀lù wọn ti wo bọ́ọ̀lù yẹn bí àná àbíjẹ̀ka wọ́n bá ní tó mọ̀ kí wọ́n ti gba ọkọ̀ ọmọdé akọ ọkùnrin yẹn ilé bọ́ọ̀lù wọn ti gbọ́kọ̀ ẹ̀ ọkọ̀ yẹn tó ń gbé kalẹ̀ ẹni tó gbọ́kọ̀ òun ò lọ́kọ̀ òun gbé fifty thousand lẹ̀ ẹni tó wá gbọ́kọ̀ lẹ̀ ó ti dá lójú pé tíìmù òun ní òun yìí àmọ́ tíìmù rẹ̀ òun yìí in fact láwọn ìlú ńláńláńlá Àbújá Lagos kìí ṣe wọlé tẹ̀ ń wò yẹn tó jẹ́lé àwọn èèyàn ni wọ́n kọ́ fúnra wọn o ìdí tẹ́tẹ́ wọn ti ní o àwọn ẹlòmíì ńláńláńlá tí wọ́n sì nílé mọ́ tẹ́ ń wò yẹn tẹ́tẹ́ ló gbalé lọ́wọ́ wọn o tẹ́wàá máa burú sí bẹ́ẹ̀ ní ọ̀gá burú bẹ́ẹ̀ ni pé yóò ní bìlífù wípé òun tún gbọ́kọ̀ míì pẹ̀lú tẹ́tẹ́ yóò ní bìlífù pé òun tún jẹ ilé mi pẹ̀lú tẹ́tẹ́ títí tó jẹ́ pé gbogbo nǹkan gbogbo nǹkan ayé tó ní ilé ìfìlọ tán. ẹni tá a ló gbọ́kọ̀ yẹn ìwúrí yóò tún bá pé òun kẹ̀ lónìí yóò ti yàyọ̀ kọ̀rọ̀ débi pé wọ́n padà gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀mí kan bẹ́ẹ̀ ní mọ̀mọ́ o ibi tábẹ̀ wọn wà nìyẹn ní sojú mi kòrókòró báyìí ibi lè kọ akálà téèyàn ó bà lọ síbi kòtò tó lọ sọ́nà kìíní yẹn téèyàn ní mọ tọ̀ọ́ bọ̀ wá àkàkẹ́ níbí níbẹ̀ ni sport wo ní bàbá ìjẹ̀bú yẹn wà ẹnìkan bá wo nọ́mbà nọ́mbà ló jẹ́ one point two kò rí one point two ní káàṣì o wọn sì tí kò fún un èmi ò mọ̀ tó one point two ló jẹ́ èmi ń bọ̀ mo ń gbàbẹ̀ lọ kí n máa fẹsẹ̀ rìn lọ lé ni mo bá tó ti ya wèrè sí junction tí ń lọ tí ń bọ̀ tí ń ké pé èmi kẹ ẹ̀ one point two kíní ni máa dákọ nígbà ń kò sí dákọ pé òun nìkan tán kíní kan ló bá ọmọ tí ó jókòó ti lóṣù táwọn wò báyìí àtìgbà tí wọ́n á wò pé ẹnìkan kò sí á dá sí mánu yìí èmi mọ̀ pé kìí ṣe wèrè ti gangan ẹ̀bá ní one forty ló jẹ ní pariwo sí wọn tí wọ́n nìkan náà àkọ́kọ́ jẹ one point two million ṣíṣe bí yóò sì lọ ṣètò bí wọ́n ti fún un tí ó lọ gbàgbé one point two yẹn ó lè mọ̀ náà. torí kí ni ọlọ́run sọ ní mo fi ń sọ ẹni pé mí ní amẹ́lì ṣe ìtọ́ èsù ó lọ lúgọ sí létí pé o lè jẹ ten million ìwọ́n tó jẹ́ one point two ten million súnmọ́ ọ̀ náà máa fẹ́ tà míì tí ó gbé tí ó kọ́kọ́ lo half of that money láti tà míì kò ní máyì tó pé èso sọ mo pé go ahead go ahead mi ni amẹ́lì ṣe ìtọ́ yóò sọ fún wọn bẹ́ẹ̀. èsù sì ní ibi aburú ní ó pè yàn sí ní gbogbo wa ní wà amẹ́lì ṣe ìtọ́nu kúlù ṣàrùn iṣẹ́ èsù sì ní gbogbo aburú pátápátá ni ọ̀. lẹ́yìn náà onítẹ́tẹ́ kò sínú ẹtí mọ́ rántí ọlọ́run gẹ́gẹ́ bá a ti sọ nípa ọtí náà ni. mo wà ní Òṣòdì mo fẹ́ wọkọ̀ ẹnìkan láti wá bá mi kó tó di pé máa wọkọ̀ tí mo rìn tí ó lè fẹ́ dé ẹnu wọn bá tí mo jókòó fún bíi thirty minutes tó kàn máa ń sọ máa ń gbé kí tẹ́tẹ́ lẹ̀ ni àyìn bá dé bá ń dakọ nọ́mbà tí lè bá dé bá dakọ nọ́mbà fourteen twenty eight kìíní kan gbogbo àti yorùbá wọn sọ kò sí yé mi mo ń ṣe bí wọn ti máa ń ta kìíní mi wọn á dakọ nọ́mbà tí wọn sọ pé kìíní oṣù bí náà mọ ọgbọ́n ti ń wí twenty eight thirty six fourteen kìíní sẹ́yìn mọ tí o gbélé yìí ní ní o bá lọ ẹlòmíì o bá tún dé tòsí oúnjẹ ni mo jókòó sí pé pé ògì wà ń bẹ kò wá sí nǹkan sí ìkan wá sọ pé ọ wá sọ oníjẹnitọ òun ibi tó tìrà nìyẹn náà kìíní kan ní bá ń sọ tó ń rí bẹ́ẹ̀ nígbà tí ó bá lọ náà àkọ́kọ́ bí òde ẹ̀ lọ kó wá kó gba ìjọ pẹ̀lú tẹ́tẹ́ mìíràn amọ̀lẹ̀ ṣètò kò lábọ̀ lọ́dọ̀ ọlọ́run. nínú tẹ́tẹ́ máa yà àmọ́lù báàdù mọ̀sánì àṣìrìbà ó ní kẹta àwọn èèyàn ń mu àwọn kọ́mpìnì tí ń ṣe nǹkan tó yàn ń mu ìlú ti gbajúmọ̀ láwùjọ wa tá máa ń sìn yẹn tó jẹ́ pé wọ́n fi àpẹẹrẹ kan sínú àwọn ògbó kan tó jẹ́ pé yóò wá líbi síbi pé ọ̀fẹ́ ẹni tó fẹ́ ranjú mọ́ nǹkan tí wọ́n sọ pé wọ́n ti yàwòrán ẹ̀ sínú ìdérí nǹkan mímu nǹkan mímu tó tún jẹ́ halal là ń sọ yìí o ó sì lè jẹ́ nǹkan haramu náà láyé ọ̀tọ̀ wípé ilé kan odidi ilé kan ti wà fún àwọn yóò wá ra wọ́n fẹ́ẹ́ lè lo ohun tí wọ́n ní lówó láti ná sí nǹkan mímu láti máa rà ìyẹn tí yóò ṣe wọ́n ti fi lọ síbi ìṣòro iná àpà. torí kò ní bùkátà sí inú pàtẹ́bí máa ráwọn tí ò lówó láwọn ọmọ kéèké wọn máa ta ìkíní ìgbọ́ káàkiri ní lẹ́bù táwọn ọmọ kéèké wọn ti gbé wọn kúrò ní ojú ọ̀nà tààlì ilé kó tẹ́ ní ó lọ́hùn délé ọtí mímọ́ tàkiri àti skul ó ń kó délé ọtí kiri èyí tí ò tí ì sí kọ́fà inú ẹ̀ ó ti ta two hundred five hundred jọ ẹ wo táìmù tó fi mọ̀ sí kọ́ba náà kọ̀ọ̀kan ẹ wá ní kòríkòrá hàn. kátó wá fẹ́ni tó lówó tí ó ra nǹkan yẹn gan in essence táyọ̀ bó ṣe nídìí ẹ̀ mọ́. tó yẹ pé àwọn mùsùlùmí fún àwọn nínú àgbáyé mi mi ní ìfọwọ́nì ṣe ṣàfihàn ọmọ yéésù ni wọ́n. at the end of the day káàtàn gbé kalẹ̀ yẹn èèyàn mélòó ló gbà tẹ́ máa gbà lóòótọ́ àwọn ti rí nǹkan fẹ́ rí wọ́n ti àṣìbì tí wọ́n fẹ́ àṣìbì àwọn èèyàn tó lùzì ló pọ̀ ìsìláàmù lòdì sí àwọn èèyàn tán kórìrì orí wọn dànù kó lójú ọ̀nà ọlọ́run àwọn ló pọ̀ jù àti ibi ìṣòwò wọn sí nǹkan tó lóore òun ló pọ̀ jù nínú rẹ̀ bákan náà ما يفاض على المبالغة في لعب ورق البالوت من الأموال الطائلة التي تبذل وتودر في هذه اللعبة الخبيثة من ذلك ما يعمل بعض أصحاب الأسواق التجارية من وراء أسئلة nígbà míì àwọn èèyàn béèrè béèrè kan ọ̀rọ̀ ìjà mọ́ síbẹ̀ wọ́n á fa àwọn pẹ́ṣẹ́ǹsì kan síbi àwọn kọ́fà àbí lébẹ́lì ọjà kan pé tó bá ti dáhùn béèrè yẹn tó bá ti tó bá ti gba tó bá ti ní ànsà fáwọn béèrè yẹn òun náà nǹkan báyìí ni wọ́n fi fi ẹ̀bùn fún àwọn ọjà wọn ṣe ara tẹ́tẹ́ náà ló wà. wọ́n lè sọ kọ́kọ́ làwọn kù wọ́n lè sọ pé nǹkan mìíràn. nínú aburú ọtí àti tẹ́tẹ́ aburú ọtí tó múlẹ́gbẹ̀rù kọ́lì ọkàn wọn máa ṣàìsàn wọ́n ń pè kankan ní kídìnì ó lè bàbẹ̀jẹ́ ọpọlọ táǹpẹ̀ ní mọ́kù ẹ̀rọ wa nínú píjì wọn ní mọ́fì mọ́kù ọ̀ ní mọ́kù ni akílù wọn wí bọ̀ píjì ni yóò bọ̀kọlọ jẹ́ yóò bọ̀kọlọ jẹ́ ó lè yàtọ̀ sígbà tí wọ́n mú gangan yóò bọ̀kọ̀lọ̀ jẹ pátápátá tí wọ́n ní kó ń tàn dá sọ́rọ̀ mọ́ tàbí tí wọ́n gbọ́ kankan sọ pé ọ̀dọ̀ ẹ̀ ni ti gbọ́ wọn ní à ọmọ tẹ rọ́rọ̀ gbọ́ tẹ tó gbọ́ ń gbọ́ gbọ́ ó parí làákà nìyẹn bẹ́ẹ̀ náà ni ìpalára tó bá àlàáfíà bẹ́ẹ̀ náà nípalára tí ó kó bá ìwà bẹ́ẹ̀ náà laburú tí ó máa fìyàn sí lọ́pọ̀npọ̀n tí ò ní kọ́ bàjẹ́ fún yàn èmi gan fojú ara mi rí pẹ́ṣẹ́ǹtì kan ní state hospital lákùrẹ́ tó jẹ́ pé wọ́n wá ké sí pé yá ìjà gbòòrò dé ló bá bá wọn lọ sámárẹ̀ ti fẹ́ jà ìjà yẹn bó ṣe fi sísí mú bó ṣe rí rọ́ọ̀mù ìdókòó kan ti bẹ̀rẹ̀ mu ló bá bá wọn lọ ibẹ̀ náà ti fìgò bọ́ sùn ìfun bá tú ìgbẹ́ bá jáde nínú ìfun ẹ̀ asàkùnlá ní o bá a ní ọsítù wọ́n ẹ̀sẹ̀ gbókù ẹ̀ kú o lèmi dé ọsítù àwọn nọ́ọ̀sì wá ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni wọ́n á bọ́rọ̀ yẹn lẹ́nu wọn nọ́ọ̀sì ní àpò ah, Eh, èmi sọ fún mi wọ́n ti gbedele mi sọ fún mi kó máa kú sàn pé inú mẹ́díkà wọn yẹn dókítọ̀ ní nọ́ọ̀sì ni ẹni tó kú lẹ́yìn ìṣẹ́jú bíi mélòó kan ó mọ̀ sọ pé ẹ rẹ́sẹ̀ pẹ̀lẹ́ ẹ gbádùn ẹ gbádùn ẹ máa gbádùn ẹ máa fún yín lálàáfíà nínú tírénì kan rí sísun yẹn ṣùgbọ́n ó nígbà tí mo ti gbọ́ ọjọ́ fà sí kékeré nǹkan ọ̀rọ̀ àbíkọ̀rọ̀ tí wọ́n fi yọ ìfun nípùn ẹ̀ ẹni mo sọ fún pé ẹ máa kú láìpẹ́ yìí o na kò sí nǹkan tá tí fẹ́ ṣe ẹ máa kú ní o ọ ní ọmọ tó ń lérí pé èmi gan èmi gan ò jẹ́ èmi gan ó bá ni ọ ní mo sọ fún pé wo ìgbẹ́ ló jáde fún ẹyẹ mo sọ pé gbúdúgbúdú tó ń gan ó bá ń ó bá ń lábàjì ni àbájì lópin ní bá sì kú lóòótọ́ ọlọ́run sọ pé wọ́n wá pé wọ́n wá pé tí ọ tó yàgbọ́ ya níbẹ̀ ní ìjẹ́ ìbílẹ̀ yìí ṣe onífọ́nìtọ̀ lò ẹ wàá ríṣẹ́ sí oníhùn níṣẹ́ oníṣọ́ọ̀bù náà tó wá ṣe tó ẹ̀ẹ́n tó tẹ̀ bá débẹ̀ ni pé wọ́n ní àwọn kọ́kọ́ ní ìdòwò kan wọ́n á ń sọ fún wọ́n á ń júwe ibi tó fowó ha owó àga tán bẹ̀ pé kákọ́kọ́ bá ń kó yẹn wá ná lòun wá wọ pé ẹ̀yìn níṣẹ́ rẹ báwọn lọ bí jàgbóró ó níṣẹ́ ó níbi tóun ti fífi ẹ̀mọ́ nù ẹ̀dáàkùn tí òfin ìṣe tó ní ká lọ kówó ẹ̀wà pé ká tọ́kọ́ fi sílìkì òun náà lẹ́yìn tó fi mọ̀mú kú wọ́n ti fún ní ìkàfé nínú ẹ̀ tá gbọ́dọ̀ ṣe iyèméjì ẹ̀ òun ni pé onímùkúmu ó mọ̀ bú Allah yóò bú ẹlẹ́dàá ẹ̀ ọlọ́run ní ẹ má bú àwọn tí bá ń bú ọlọ́run lè bú báàtì máa báwọn yẹn ti máa búra wọn ìwọ́n máa bú ọlọ́run bẹ́ẹ̀ wọ̀ báwọn yẹn ti báwọn yẹn ti máa ń pe ọlọ́run pé ara wọn ní ìkà wọn ń pe ọlọ́run ní ìkà tí wọ́n là mọ́lẹ̀ báyìí ṣé orí ọpọlọ kan lè máa ṣiṣẹ́ kó máa pe ọlọ́run ní ìkà kó máa pe Allah ní olójoro èyí tó bí ṣe lágbájá bó ti ṣe òun tó á ṣòun báyìí àbí kó máa sọ lọ́nà alábòsí ẹ wọlé àtọ́lọ́ ní sọ náà kan ṣe wà mọ́rọ̀ búkà bí lọ́nà lámì làbí àtàwọn ọ̀nà ní tọ́lọ́ ń gbà sọ pé èmi máa ń ṣalábòsí ẹ̀yin lẹ́mọ̀ ń ṣàbòsí fúnra yín tó dáwọn èèyàn ń pe ọlọ́run alábòsí bí wọ́n ti máa ń pe àwọn alábòsí ọpọlọ kan ń bẹ tó pé tí èyí sọpọlọ tí mo kú mo ti bàjẹ́ yóò máa pe ọlọ́run alábòsí àbólójoro àti pé sani tí ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ṣe èmi pé yóò bú mọ̀mọ́ yẹn yóò sì láàlì ìyá tóbi lójú korojú báyìí. onímùkúmu ti tán láyé ó pé kó yà wà lábẹ́ ìpẹ̀jù kó wà lórí ìpẹ̀ lọ àbí tó bá tó bá. onímùkúmu lè máa rẹ́rìn-ín lájà pé nìkan kan dọ́rọ̀ tó pẹ̀rín lẹ̀ ibi dẹ́ẹ̀dì máa mọ̀ nú ọ lọ́dọ̀ àwọn ọmọ yẹn ọ̀nbẹ ẹlọ́wọ́ ẹlọ sí ọsítù ẹlọ sí sísàkátà ọsítù wà lọ́mọdọ̀ ọ̀rọ̀ ẹlọ sọ́dọ̀ ọmọlàm jami dr jami àyíká ìtàn yọ̀yàn o sáájú ọsítù ìjọba nìwá ní kẹrìndínlẹ́ àrífà àwọn onímùkú mu sí àwọn tó ṣẹlẹ̀ sí ìgbà ìlú tó pé àdámọ́ àmú ọlọ́run ọ̀nbẹ o ẹ lọ́wọ́ àwọn onímùkú mu kódà lọ́dọ̀ ẹjọ́ tó jẹ́ sẹ́ẹ̀kù dọ́kítọ́rù ajami òní tó jẹ́ tó ti sẹ́ẹ̀kù ẹ̀ nígbàdàn mo rí ìrírí tó pọ̀ nínú àwọn ní ìmúkùmù tí wọ́n mú ìmúkùmù torí wọ́n yí tí wọ́n gbé wá fún pé ẹ̀dá tó lè bá ní tọ́jú wọn lórí tọ́lọ́ tí ó yẹ pé ìmúkùmù ló ti fà onímùkùmù ibi táwọn Yorùbá ti mọ kọ́ máa tọ́ka sí pé ẹ wá ẹ kéèsì lágbájá o àrísí mọ́ dárẹ́rìn o mọ́ dárẹ́rìn o ibi tí ti mọ́ bẹ̀rẹ̀ náà o ó kò mọ́ pàkéèsì báwọn nígbà tó bá yá tó bá lè tán ẹ̀ tó yóò bá ti rẹ̀ tó bá lè tán wọn gbogbo ara wọn sì sọ bẹ́ẹ̀ o yẹ́dẹ̀ hákù bìlà àjà onísìn kan yàrá ẹni tó pẹ̀lú yóò ti mọ́ àwọn alájọnu rẹ̀ ń bẹ ìmúkúmu sí lè fa tó pọ̀ gan-an lásìkò yìí pàápàá. kódà ó sì lè máa sunkún ó lè ẹkún ó lè bẹkún náà wá bẹ́ẹ̀ ni torí ọpọlọ ńgbà tọpọlọ ò ti stable onímùkúmu yóò di ẹ má wòlẹ̀ ra tọ́ ìfáwọn ọmọ kéékèèké mọ́ ó yóò satisfy wọn dáadáa wọn pé ẹja lọ tọ́ wọn wà dákọ̀ ẹ̀ ẹja lọ tọ́ bọ̀dá kínní àwọn kéèké wọn títí tí wọn fi padà sílé inú mọ̀ jù pé torí gbogbo jákàjàká tí ó mọ̀ wíwù yóò mọ̀ dùn máwọn mọ̀ nínú ara àwọn aburú ẹ̀ nìyẹn wọ̀nyá ń fẹ́rù mí ní olùkọ́lá àwọn onílà káyìn náà sì máa jìnnà sí lóyìn bẹ́ẹ̀ tí wọ́n bá ní ìdákùnsẹ́ lẹ́nìkan tó ní ẹ̀sìn ah láti bá mẹ́lò ní ìní tí èsì lágbájá àbátì rẹ̀ kọ́mẹ́ǹdì ẹ̀ ètò ń ní nc ní kọ́ọ̀sì tẹ̀sí wù yìí lóde ṣùgbọ́n olùkún mu ti abayé ẹ̀jẹ̀ nù àárín eré oníkàkùn mọ́ gbogbo torí ó jẹ́ ayé ẹni ẹyin pàtàkì oníkàkùn mọ́. lágbọn tẹ́tẹ́ wọ́n ní fàkàmíngà ní yìí sálábàtò alìkìmán salabat alkimaru farwata solibat bilkimari farwata tí ò ní kankan mọ́ tó yẹ pé tẹ́tẹ́ ìlókóbá lóró ọ̀nà ẹ̀dá pàápàá fọ afúrà àkọ́kíra láàyè amúlẹ́kùn kìkìyà tẹ́tẹ́ àmọ́ kóbá rẹ̀ bí pé kò ní sí kankan وكم من فقير أسرى في لعبة إذا غلب ẹnìkan wá jẹ fọ́sọ̀rí bíbí ní kò yìí sóyè títí ń sáàbù lọ́wọ́ NYSC wọ́n á jẹ fọ́sọ̀rí bíbí ní kò yìí ẹ̀mọ́ ìdógbélé yẹn rẹ̀ nìyí wọ́n ní a máa jẹ́ kéèyàn gbé lọ́wọ́ òjijì lọ́kọ̀ sódẹ́ni lọ́dọ̀ọ́dọ̀ kò sódẹ́ni lọ́dọ̀ọ́dọ̀ wọn kò sọ́dà bí yìí o tó bá yẹ pé táwọn èèyàn ń wò nù kò sọ́dà bí yìí kò sọ́dà ní àpọ́n láwùjọ kódà tí wọ́n bá ń sọ fún yín pé lágbájá ló ní ilé yẹn ẹ̀rọ àgbà òun ló ní sẹ́ ebi tí ò ní ìdó ta tẹ́tẹ́ ló jẹ́ lẹ́wà sọ pé ah tó síbẹ̀síbẹ̀ náà ẹ̀tẹ́ náà ló fò bí tẹ́tẹ́ ló ta ah, àbájọ yóò ṣe rí nù kò sígbà kankan tó jáde nù ẹni parí náà yóò wà padà jẹ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ pásọ̀rọ̀ dúnìá wà láàkàrà yóò wà padà náà yàtọ̀ kíá mi ilá yẹn tó àrùtútù lọ́ba tẹ̀lé lókù nínú àwọn kan tí màá fà tí màá bí bákan náà. ó ní pé kọ́ntínú tí ó mọ̀ bá àgbẹ̀tọ́lọ̀ ń bá là tọ́tí bá ti wọ̀nyẹn la yóò sọ̀rọ̀ fílẹ̀ ni mo fi má gbójú èsì gáwálẹ̀ kan bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ yóò sọ̀rọ̀ fílẹ̀ àtàwọn aburú mi wọ̀gáálì fún òun borí ọmọgbìlógún wọ́n tún ti gbalé òun wọ̀gáálì fún òun tún ti jẹ wọ́tò mi ọmọgbìlógún wọ́n tún ti gbọ́kọ̀ òun yóò wọn abalọ títí hátà tàtàwá garu fúdúrú bílẹ̀ àdáwà tí wọ́n gbàgbọ́dọ̀ ẹni tí wọ́n jẹ mọ́tò ẹ̀ tó sì gbé mọ́tò kalẹ̀ tẹ ẹ̀rọ̀pọ̀ ọ̀rẹ́ ẹni tó gba ọ̀rẹ́ rẹ̀ ẹni tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ẹ̀rọ̀pọ̀ rẹ̀ ló jẹ tó sì ń mú káàkiri ẹni tó gba ilé dọ́ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ẹni tẹ́ gba ilé lọ́wọ́ ẹ̀ ló jẹ tó sì gbà síbẹ̀ tó pọ̀ ní gbowó nísìnyí yóò jọ ta ilẹ̀ tó pọ̀ bọ́wọ́ ntọ́lọ̀ nsọ náà yàtọ̀ àgbẹ̀gbẹ̀ là ń gbìyànjú ọ̀tá ó pọ̀ kódìrà ó pọ̀ nígbà míì ẹ̀mọ̀ mi tí ó parí sí alikọ́sùlù wà ìntìhàr eléyìí náà wá pọ̀ ìgbà tí wọ́n gbalé tí wọ́n gba mọ́tò tó rò pé ẹ̀bí tẹ́tẹ́ ni máa jẹ mọ́tò mi máa jẹ lémi ní ìbàjẹ́ ọbọ̀sùn àbí ọbọ̀sùn ní ò bá náà ìntìhàr ń tẹ̀lẹ̀ ìfúnlẹ̀ ìfúnlẹ̀ ìfúnlẹ̀ lọ́rùn pa ló lágbájá ti parẹ́ ọ̀ ìkan náà máa ra wa kan ó ní ọmọ rí nǹkan yà lẹ́nu student ni student ni ó lọ kí ó bá dàn ló bá ní ó bá náwó sí ilé yẹn nígbà tí wọ́n lọ wà náà ilé yẹn ilé ìdènà fáànù ni máa yẹn sọ̀rọ̀ ẹ̀ mọ́ fáànù fáànù báyìí wọ́n ti kó tán ká tó mọ̀ tí sì ń sọ̀rọ̀ bí dédé àná pé nǹkan ò rọgbọ kìnnìkan ò ṣe é ní ń tójọ́ ọ̀kan náà sọ fún mi ní eré àwa nígbàjà gẹ́gẹ́ ló tẹ̀lé ìgbàjà wa gẹ́gẹ́ wọ́n mọ bọ́ yẹn dáadáa ó very young boy bíi kéèyàn máa sọ̀rọ̀ bí ìdè rí generally òun náà máa sọ tẹ̀ àti yóò parẹ́ ó sì ń gun machine ń gun machine machine ti ń gùn machine náà ló gùn lọ́wọ́ gbogbo ní lọ́nà oko ó sì ra ó rò pé kí ni sniper mi bóyá ẹyọ kan ò ní lè pààyàn ó ra méjì ètò ọlọ́run bá ṣe ẹ̀sùn bá ṣe torí mi náà wọ́n lè ṣètò ìmọ̀tọ̀pọ̀ náà ìkan náà lọ́lọ́ ni ó ṣiṣẹ́ tòyí mú kéjì sí tó fi náà lẹ́nu àmọ́ kó tó mú nǹkan tó mú náà ó pè ní pé òun ti para wọn òun wà mí ní ní mi òun ti para òun ń tó wọn o àwọn gbogbo ọdún kan ti ń lọ yóò rẹ̀ olóko kò túmọ̀ sí kankan wọn lọ́dọ̀ wọn wọ́n sì wá lọ́bẹ̀ wọ́n sì bókú ẹ̀mẹ́ lóko àti martini ní gbàjà bọ́ọ̀ tí wọ́n sọ fún wa ní ọlọ́run ah, orí kan yà kan o wọ́n nígbà táwọn sì wá sin òkú ẹ̀ èsì tí ń bá bò láyé tó kú tó fi jẹrà dọ́kẹ̀ fáìfù sí mẹ́mẹ́ mo ní àpẹẹrẹ burúkú nù torí ẹni pa ni apààyàn ni ẹni parí apààyàn ni apààyàn ni àwọn èèyàn tí nǹkan ayé bá ti bọ́ fún wọn pàápàá jùlọ níbi ó ti tẹ́tẹ́ ọtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì sọ lọ́hùn bẹ́ẹ̀ torí pé iṣẹ́ yẹn ti ṣe ó ti lapa abúlé àwọn tẹ́lẹ̀ débi pé sọ́dà wọn àdékèrè wa ní sọ̀la tó kò sáré kí àwọn náà ti mọ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ ayé ló fún wa bọ́ọ̀lù ẹ̀rọ àfihàn ó kú tẹ́ni ẹni yóò mọ̀ sí láyé yóò tòrò pé kò sí tó ń tutù kókó mọ̀ lọ kó ń parọ́ wọn lọ pípara ẹni tí ń pọ̀ láwùjọ yìí ara nǹkan ti máa fa nìyẹn ẹlòmíì náà tí ò sí àtìkù kankan tẹ́lẹ̀ náà tí ò sì tọ́lọ̀ nígbàyà ẹ̀ tí ò sí mẹ́jọ lọ́nà bá ń bẹ̀ àwọn náà ń ṣe irú ẹ̀ àtọ́mọ́sà àlékún àgbọ̀yẹ wa àti ìfarajì fún ẹ̀sìn Islam ọlọ́run ti kájẹ́rẹ́ ayé wa tàbí àrùn wa sàhánà kàlọ́ ọ̀nà hàmdì aṣọ ìrànlá ìlà ìlà ẹ̀sìn ìṣòro kàwá tó wù